àwọn Yorùbá bọ̀ wọ́n ní ká dijú ká ṣe bí ẹni kú káwọ ẹni tí ó sunkún ẹni ká bùrìnbùrìn ká fẹsẹ̀ kọ ká sì wọ ẹni tí ó ṣe ní pẹ̀lẹ́ oríṣiríṣi ìdí làwọn èèyàn ṣe máa ń parọ́rọ́ bí ẹni kú o lára ẹ̀ ní láti ṣoògùn òkìkí láti ṣoògùn àìkú àti bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ní tàwọn ẹranko tí wọn ò nílò òkìkí kí ló dé tí wọ́n ṣe máa ń pretend bíi pé wọ́n kú nígbà kan tí wọn ò sì kú tí wọ́n wà láàyè Àròjinlẹ̀ ló kọ̀ mí àyàn gidigbo tí ń kó gìbò lọ́gbọ́n kí gbogbo lóye àti ọ̀mọ̀ràn lè jò. Ìdí alákọ̀ọ́kọ́ ni wípé ọ̀pọ̀ àwọn ẹranko máa ń pirọrọ bí ẹni kú láti lè bọ́ lọ́wọ́ àwọn ẹranko tó fẹ́ pa wọ́n jẹ. Oríṣi ọ̀nà méjì ní ìpirọrọ yìí wà o. Màá sì gbìyànjú àti ṣàlàyé wọn ní ṣókí. Àkọ́kọ́ nìyí tó lóyìnbó ń pè ní tonic immobility. Ẹ jẹ́ kí n tú eléyìí ní ìpirọrọ àìtinúwá nítorí àwọn ẹranko tó máa ń exhibit tonic immobility èrò pé jẹ́ kí n pi rọrọ bí ẹni kú yóò kàn ṣẹlẹ̀ náà ni nítorí wípé ó wà ní àdámọ́ wọn ni fún bí àpẹẹrẹ tẹ́ ẹ bá lè kọ ibi tí ṣáàkì ń kọ sókè sílẹ̀ tẹ́ ẹ wá kọbi tó máa ń dàkọlẹ̀ sókè yóò sẹ́mi lọ tí ọwọ́ ojú ìrù àti gbogbo ẹ̀yà ara rẹ̀ ò sì ní ṣiṣẹ́ fún bíi ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ìyún fifteen minutes ìpirọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ni ìpirọ̀rọ̀ ọgbọ́n àtinúdá èyí ni kí ẹranko dìídì ṣe bí ẹni kú láti lè bọ́ lọ́wọ́ ẹranko míì tó fẹ́ pa olóyìnbó ń pè léyìí ní thanatos ẹsẹ̀kẹsẹ̀ náà ni wọ́n ti máa sun omi tó ń rùn lára tí èyí ó sì mú kí ẹranko tó fẹ́ pa wọ́n rò pé wọ́n ti kú tipẹ́ tí wọ́n sì ń rùn ni ni ẹranko ọ̀hún ò bá bá tiẹ̀ lọ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹranko tí ń ṣọdẹ òun fẹ́ràn kí wọ́n máa jẹ òkú ńbẹ́tì ẹran tí èsì pàwọn ni wọ́n pa lára àwọn ẹranko tó máa ń sábà dá ọgbọ́n àtinúdá àti pirọrọ bí ẹni kú yìí kí wọ́n bá a pa òun ni eku kan tó lóyìnbó ń pè ní opossum kódà ó fẹ́ẹ̀ jẹ́ gbogbo ìgbà tí àwọn opossum bá ti rí danger ni wọ́n kàn fò sánlẹ̀ tí wọ́n fà á hàn dínú bí ẹni kú wọ́n wàá bẹ̀rẹ̀ sí ní dàtọ́ lẹ́nu tí ara wọn sì bẹ̀rẹ̀ sí ní rùn bí ẹni kú wọ́n lè wà ń bẹ̀ fún bí ogójì ìṣẹ́jú ìyẹn forty minutes sí wákàtí mẹ́ta three hours àwọn ejò kan náà máa ń pirọrọ báyìí o nítorí náà bí èèyàn bá rìn lọ tó wá rí òkú ejò tí èsè pé wọ́n ṣá yànnàyànnà tí wọ́n sì tí ì gé orí rẹ̀ kéèyàn ó fi ojú àyèwò ejò náà ní òun lára àwọn ejò tó kúndùn àti máa pirọrọ bí ẹni kú yìí tí wọ́n ṣí àyà sókè tí wọ́n sì lanu ní ejò kan tí olóyìnbó ń pè ní eastern hognose snake texas indigo snake àti Bird grass snake náà máa ṣe bẹ́ẹ̀ níṣe ni wọ́n ṣí àyà wọn sókè yakata tí wọ́n wàá yanu sílẹ̀ ọ̀pọ̀ àwọn ẹyẹ àti kòkòrò náà máa ń ṣèyí yàtọ̀ sí ìpirọrọ láti bọ́ lọ́wọ́ ẹni tó fẹ́ pani àwọn ìpirọ̀rọ̀ kan wà tó jẹ́ pé wọ́n rọ̀ mọ́ ìbálòpọ̀ láàrin àwọn ẹranko fún bí àpẹẹrẹ ó ní kòkòrò kan tí Yorùbá ń pè ní dákódákó tí olóyìnbó sì máa ń pè ní mantis bí akọ kòkòrò yìí bá bá abo lò lọ́wọ́ abo yìí ó gé orí rẹ̀ jẹni tí ó sì farabalẹ̀ jẹ ara tó kù débi tó bá wù ú àwọn olóyìnbó ń pè eléyìí ní sexual cannibalism nítorí náà akọ yìí lè ṣe yùnkíyùnkí díẹ̀ kó sì pirọ̀rọ̀ bí ẹni kú ó kúkú ti mọ̀ pé abo dákúdákú ò ní jẹ nǹkan tí ò pa fúnra rẹ̀ oríṣiríṣi aláǹtakùn kan náà wà tí olóyìnbó ń pè ní nursery web spider abo wọn máa ń jẹ akọni bákọ́bá ti ń bá wọn ṣeré ìfẹ́ lọ́wọ́ àwọn akọ aláǹtakùn yìí tó bá wá gbọ́n ti pa oríṣiríṣi kòkòrò tí abo yìí fẹ́ràn dáadáa wọ́n wàá sí wọn sí gbogbo ara bí ẹni daṣọ bora bí wọ́n bá ti ṣeré ìbálòpọ̀ débì kan ni wọ́n ti ṣe bí ẹni pé wọ́n kú bí abo yìí bá sì ti bẹ̀rẹ̀ sí ní jẹ àwọn kòkòrò tó wà lára aláǹtakùn yìí láti fi ṣe pé bígi bá wó lugi tòkè rẹ̀ lákọ̀ọ́kọ́ gbé níṣe ni akọ aláǹtakùn yóò jẹ́ kí oúnjẹ náà ti wọ abo náà lára dáadáa yóò kàn dìde lẹ́sẹ̀ kan náà ni yóò bá tún kó náà bálòpọ̀ fún látẹ̀yìn bó tiẹ̀ jẹ́ wípé abo nìkan ni máa ń pa akọ nígbà àbálòpọ̀ kì í ṣe akọ nìkan ni máa ń pirọ̀rọ̀ bí ẹni kú o oríṣi kòkòrò lámilámi kan tó lóyìnbó ń pè ní moorland hawker dragonfly bí akọ̀kan bá ti ń lé kiri jù pé bó fẹ́ bó kọ̀ àfi kí n bá ọ lò pọ̀ lónìí tí abo yóò sì sí ní múùdù níṣe ni yóò kàn pín rọrọ tí ó sì jábọ́ lulẹ̀ pìyì níbi tó ti ń fò lọ tí ó sì dọ́gbọ́n ṣe bí ẹni kú títí tí akọ òun ó fi bá tiẹ̀ lọ. yàtọ̀ sí àti bọ́ lọ́wọ́ ẹni tó fẹ́ pani àti ìpirọrọ tó rọ̀ mọ́ ọ̀bálòpọ̀ àwọn ẹranko míì máa ń pirọrọ láti lè rí ohun tí wọ́n fẹ́ jẹ oríṣi ẹja kan tí wọ́n pè ní Central American cichlid máa ń pirọrọ bí ẹni kú tí ó sì wà lálẹ́ odò báwọn ẹja kéékèèké bá súnmọ́ pé káwọn jẹ òkú rẹ̀ báyìí olóró kan tajínì ni ó bá fi wọn lanu kòkòrò kan náà tó lóyìnbó ń pè ní cephalid beetle kó máa jẹ ẹyin àti ògòǹgò àwọn kòkòrò míì ṣùgbọ́n nítorí kò mọ ibi tí wọ́n kọ́lé sí yóò wá pirọrọ bí ẹni kú báwọn kòkòrò kéékèèké yìí bá ti rí i wọ́n ké síra wọn ni pé ọbẹ̀ ti sọ wọ́n wà parapọ̀ fúnra ara wọn ni wọ́n ò gbé lọ nù hó wọn ó ń débẹ̀ tán báyìí wọ́n pa júdà gbogbo ẹyin àtògòǹgò wọn sàárà ni ẹ wò ó oríṣi àwọn nǹkan ìyanu míì pọ̀ láwùjọ ẹranko tá a máa gbé wò ẹ sì gbádùn mi dáadáa bí òyìnbó ti ń gbádùn ṣùgá ẹ̀yin ṣáà ti tẹ̀lé mi lórí ìkànnì yìí àti gbogbo ìkànnì ayélujára pátápátá ní at àròjinlẹ̀ one ábọ̀mù mi ẹlẹ́ẹ̀kejì ó sì jáde lọ́jọ́ bí èmi yún twenty seventh of may ọdún yìí five thousand naira ní fẹ́ni tó bá fẹ́ o ṣùgbọ́n fẹ́yìn tẹ́ ẹ bá ti máa ń gbọ́ iṣẹ́ mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́ ẹ sì gbọ́ ábọ̀mù mi alákọ̀ọ́kọ́ ẹ ti mọ̀ pé ó pọ̀ jówó ẹ̀ lọ ni ẹ lọ́nà.